وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا بسم الله الحمد لله وصلى الله وسلم وبارك على رسوله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين لا يوقف سيادة فوالون أترى لكم على رفان محمد صلى الله عليه وسلم àǹbí ọlọ́run bá nínú àánú rẹ̀ kó bá ṣàlékún yọ̀nà rẹ̀ fún àṣùhábà bákan náà àǹbí ọlọ́run àlékún àgbọ́yé ẹ̀sìn kan kó jọ kó fi ṣèkẹ́ fẹ́nì kankan wa mọ́ kí gbogbo ẹ̀yin ọmọ yàwá tẹ̀ ń gbọ́ wa jákèjádé gbogbo ìtẹ́ tí náfẹ́ náà ti gbọ́ wa a tún kẹ́ra wa káàbọ̀ sórí ètò ètò yín ìpè òdodo lónìí àbí ọlọ́run fún àwọn tí ọlọ́run fi ṣe ìrọ̀rùn adépèlé dáadáa orí ìta sọ fún wọ̀nyí kọ́lọ́n kò ṣe fẹ́ni kankan wa náà akíra wa káàbọ̀ lónìí lẹ́ẹ̀kan sí sórí ètò ètò yín ìpè òdodo lónìí à ń tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa a ní ká jọ wo ìkan hadith ilé tí a fọwọ́ àgbà ìtí ànábì fún ní kúníyà Abu Hurairah tàmọ̀ sí Abdurrahman gangan ní orúkọ àfàwà yìí ànábì máa ń pè ní Abu Hurairah radiyallahu ta'ala anhu torí olóògbé kékeré kan ilé tó máa ń sábà gbé wá sí jókòó pẹ̀lú anabi sallallahu alaihi wasallam tó bá wá gba kí ó tó wá gbẹ̀dánilẹ́kọ̀ọ́ tó wá fún jókòó halkọ̀ ó máa ń jókòó pẹ̀lú àwọn ará rẹ̀ tó kù òun wá fẹ́ràn láti máa gbé olóògbé dání wá kó lè mọ̀ yàtọ̀ láàrin máa gbólógbòrin káàkiri àti máa gbájámọ́ra kiri eléyìí ti ẹ̀rí ìtaari tó fọkànbalẹ̀ tó dáa òun náà ni èèyàn lè gbólógbò máa fi ṣeré èèyàn lè gbé sínú ilé àlejò Eh, ológbò ṣe ṣerú eléyẹn ṣùgbọ́n ajá eh, ajá kì í ṣe ń ta máa ń fara rora pẹ̀lú rẹ̀ nínú ilé eh, kódà bí yàn bá tiẹ̀ ní láti máa fi ṣọdẹ pàápàá kéèyàn kọ́lé fún síbì kan ni ológbò tá a rẹ̀ sọ yìí náà kì í ṣe ń ta máa ń jẹ o kì í ṣe ń ta ń jẹ kò sí nínú àwọn ẹran tá à ń jẹ ṣùgbọ́n wà nínú àwọn ẹran tá a lè wà nínú àwọn ẹran tá a lè máa sìn nínú ilé tó dẹ̀ lè lẹ́tọ̀ọ́ láti fi ẹnu kankan tí ò dẹ̀ ń ṣe haram fún láti jẹ náà láti máa fi ṣe ìyàtọ̀ láàárín àti ajá bóun bá fẹnu kankan tá a fi ń jẹun ọ̀ràn nìyẹn ẹ̀gbin ńlá nìyẹn àrùn ńlá lélẹ̀ yẹn gbélé yẹn yẹ kó tún dìyẹn náà mú má gba àkídà burúkú lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń sẹ́ẹ̀dì àwọn ọ̀rọ̀ eléyìí tó takò tá a ti rí lẹ́rìí tó ń ṣe fatiwa fáwọn pé kò sí tó burú láti jẹ ajá ìyẹn ò tọ́ nínú ṣẹlẹ̀ Islam àlè jẹ ajá bákan náà àlè jẹjẹ kó ajá àdẹ́gbọ́dọ̀ fẹ́nu kájá lẹ́nu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà lónìí hadithi tó wà ní rẹ̀ nípa anábì sallallahu alaihi wasallam sọ fún wa nù hadithi yẹn pé man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut wa man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim e, jarahu wa man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu rawahu al-bukhari wa muslim ọ̀nà anábì sallallahu alaihi wasallam sọ wípé afọ́wà yìí ló ń ṣàlàyé fún wa pé ẹnikẹ́ni tó bá ní tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó mọ̀ pọ́ lọ́wọ́ bá olódà òun ló dẹ̀ ní kápá àti kẹ òun ló dẹ̀ ní kápá àti jẹun níyà òun náà ló ní kápá àti jẹ kí òun rí àlìjẹ́nà wọ̀ òun ọba tó ní òun tó dẹ̀ pàṣẹ pé kò ń sìn tó bá mọ ọlọ́run lóòótọ́ lóòótọ́ tọ́lọ́run ló ń ṣe àbí tèṣù tó bá pọ́ lọ́run ló ń ṣe tiẹ̀ tó dẹ̀ mọ́ tó dẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀ ànábì ní ọlọ́run ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́run gbọ́ báyìí lóòótọ́ o wàlẹ̀ yawmil akhir tó dẹ̀ tó nígbàgbọ́ nípa ọjọ́ kẹyìn tó gbà pé ibi tá a wà yìí ibùgbé kan ni ìṣẹ̀mí mi tó ṣe ń bẹ lẹ́yìn ìṣẹ̀mí ti ibi tá a wà yìí òun náà nìṣẹ́ mi kọ́ ni kìsì tíjọ́ gbéra rẹ̀ kéyàmà èyí tó yẹ pé gbogbo ẹni tọ́lọ̀ ń bá ní kó jẹ́ ọmọ àlìjẹ́ náà jẹ́ náà kọ́ ni kìsì ni èèyàn tún ní jáde kúrò nínú gbádùn yẹn mọ́ láíláí bákan náà ẹni tọ́lọ̀ ń bá ní kọ́rọ̀ rẹ̀ lọ kọ́gùn síná tọ́ bákan méjì ni ó lè ṣe padà jáde kóhun dọ́mọ àlìjẹ́ náà tó bá ṣiṣẹ́ àlìjẹ́ náà láyé tó tún wá ṣiṣẹ́ náà a lọ lu àsìkò tí yìí tó fi ṣiṣẹ́ náà nínú náà a wá lo ìtókù ní àlìjánná ṣùgbọ́n tí yẹn bá ti jáṣẹ̀ wọ́n àlìjánná a kì í dá àlìjánná kárí kọjá èèyàn tó ní jáde nù eléyìí mọ́ ṣùgbọ́n èèyàn lè wọnú náà kó tún padà jáde àwọn kọ́dẹ̀ ń bẹ táwọn bá ti wọnú náà àwọn ò tún jáde mọ́ wọ́n ti wọ́n náà nìyẹn red card náà wọ́n gbà wọnú náà wọ́n ò tún jáde ń bẹ̀ mọ́ àbẹ̀wọ́n bá kó jọ kó má ṣe tèmi àti ní iná o èèyàn tiẹ̀ wọbẹ̀ ó jáde ní kọ́nọ́mọ́jà tiẹ̀ náà ká má wọbẹ̀ pàápàá kọ́dà láti inú sáré ní kọ́lọ́njà ti máa lẹ́tọ̀ọ́ sí ìgbádùn kó tẹ̀ tó wá di ìgbádùn jẹ́ gbọ́dọ̀ kí á mọ̀ ilé ayé ó fẹjú mọ́ ẹ̀ gbogbo ń tà sọ ìṣìyẹn rí bákan létí ẹ̀ àwọn kan ti kú báyìí nísìnyí àjọlù èyí nìyẹn ni kò sí tó ṣe wọ́n akọ̀ndídí gbọ́ pé wọ́n ti kú ni bá a ṣe máa máa gbọ́ nìyẹn bó ṣe máa gbọ́ tèmi àti ẹ̀ńjọ kan náà nìyẹn kó sí ní tàfẹ́ fi kùn ká máa palẹ̀ mọ́ torí ẹ̀ ń tó lè rí mú dání tó wúlò nínú péyàn wà láyé ìwé náà ní kéèyàn rẹ́ sìn yìí ṣe tàfi ń pariwo ìsìláàmù fẹ́ pé à má dúró dìgbàkigbà tètè ní ìsìn ó yá bẹ̀rẹ̀ sí kírun máa ṣàlọ́ọ̀lá jẹ́ kán kọ́ ẹ bó ṣe ń ṣe kó nira ẹ̀sìn tó rọrùn jù láti ṣe láyé tí transparency wà nínú ẹ̀ náà ẹ̀sìn islam ó clear gan ó yanjú gan ẹ̀sìn gbangba làṣà ń ta ni kò sí kọ̀rọ̀ kò sí pé ẹnìkan gbọ́dọ̀ rí kò sí ń tán gbọ́dọ̀ rí nínú ẹ̀ wá ṣe é toródò ọlọ́run ló ti wá òun náà ló fà á tí gbogbo àǹfààní yìí náà fi wà nínú ẹ̀bá ṣe ń ṣàlàyé yìí arábìnrin ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó gbọ́jọ́ kẹyìn gbọ́ kẹ́ni náà gbìyànjú àti sọ̀rọ̀ rí jáde lẹ́nu àbíkẹ́ kò dákẹ́ àbíkẹ́ kò dákẹ́ oní bákan náà mò ń bọ̀ níbi hadith eléyìí eléyìí gangan gan ni tá a fẹ́ lò lónìí ṣùgbọ́n ká tó hadith yẹn délẹ̀ fún àǹfààní àwọn àtàjẹ́ lọ́mọ kí ó bí tèmi anábì tí ń bá kan náà nìkẹ́ni tó bá gbọ́ náà bá gbọ́ tó tún gbọ́jọ́ kẹyìn gbọ́ ó ní kó máa ṣàpọ́nlé járò rẹ̀ níbọ̀ rẹ̀ eh, aláàmúlégbè ẹ̀ alákọ̀ọ́légbè pẹ̀lú ẹ̀ ẹni tẹ́jọ́ ń gbé ládùúgbò tí ilé yóò jìnà síra yín anábì ní ṣàpọ́nlé ẹ̀ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ má lágọ́ta tiẹ̀ lọ fi ba eh, àlàáfíà tiẹ̀ jẹ́ kí ẹ máa wẹ̀ ṣègbọ̀nsẹ̀ lé kan máa rí mú mi nílé tiwọn àti oríṣiríṣi ohun tó máa ń fa ìdíwọ́ ìfarahàn wàlàkejì má ṣe fún níbọ̀ rẹ̀ ìwọ ni kò dáa kò dáa bákan náà anábì ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ tuntun gbọ́jọ́ kẹ́yìn gbọ́ wọ́n ní fọ́ọ̀lì yóò kéré mọ́ dọ́ ìfàhù kẹ́ni náà kí àpọ́nlé àlejò rẹ̀ nínú ẹ̀tọ́ àti ọ̀wọ̀ àtàpọ́nlé àti iyì àtẹ̀yẹ àti nta fi mọ̀ síláàmù lẹ́sìn àlàáfíà nínú rẹ̀ náà ni kéèyàn máa ṣe àpọ́nlé àlejò anábì kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ sallallahu alaihi wasallam tó fi ń jẹ́ ká mọ̀ pé ká ṣàpọ́nlé àlejò náà nínú ẹ̀wà ẹ̀sìn síláàmù ni ìtawà kọ́kọ́ mú wa lọ́wọ́ bẹ̀rẹ̀ àdéhùn Imam Bukhari àti Imam Muslim ni wọ́n ṣe ẹgbàwá rẹ̀ ìtawà kọ́kọ́ sọ lọ́wọ́ bẹ̀rẹ̀ lákọ́kọ́ wọn náà ni tó ní ṣe pẹ̀lú man kana yu'minu billahi wal yawmil akhir falyakul khayran aw liyasmut ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó tún gbọ́jọ́ kẹyìn gbọ́ anábìíní máa sọ̀rọ̀ rí jáde lẹ́nu ṣe wá rí n tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bí ọ̀rọ̀ yìí tàbí rí pé kò sí tó ń ṣẹlẹ̀ láyé táà ní rí solution sí nǹkan yẹn àbí tá a ní rí ẹ ọ̀rọ̀ lórí ẹ̀ nínú alukur'ani ní àbí nínú hadith anabi sallallahu alayhi wa sallam àrí pé àwọn èèyàn lónìí ìṣọwọ́ lo social media wọn láwọn ọmọ yàrá mùsùlùmí náà ah, ó dàbí kéèyàn máa dá wọn dùbúlẹ̀ kéèyàn máa kó wọn lẹ́gba ah, ó dàbí kéèyàn máa fọ̀ kéèyàn máa fọ̀ wọn mọ́ra kéèyàn máa lọ etí wọn kó máa ṣí wọn lépè tí àbàrá pé ẹ ṣe lo social media báyìí kí ló ṣe yín ìsọkúsọ ọ̀rọ̀ wúruwúru èébú àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bàjẹ́ àwọn ọ̀rọ̀ dọ̀tí àwọn àṣírí tó ti lọ kódà ọ̀rọ̀ àwọn bàbá tó ti kú ọ̀bàgbé ní bàbá tán tó yẹ kán sùn jẹ́jẹ́ ìjẹ́jẹ́ ara wọn láàyè ibi tí wọ́n wà ká máa ṣàdúrà kẹ́ fún wọn ká máa sódòkú ọ̀rọ̀ ògúnlùtú ọ̀rọ̀ sínú ilé ara ẹni pàápàá jùlọ lẹ́nu àwọn àfà inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀ẹ́dẹ̀ fàáfà mílẹ̀ tí wáyé pé ní wòròwòrò lòun ni kẹ́ ẹ fún ní wòròwòrò lé sí ọ̀rọ̀ ẹ̀ẹ́ ìgbà tó ọ̀rọ̀ bá ń ròyìn ẹnìkan tó náà jẹ́ kírímìnà tó jọ dáràn tó jẹ́ pé òun tiẹ̀ ìfẹ́ inú rẹ̀ òun náà lọ́lọ́wọ́n ọba rẹ kì gbọ́ kì gbà kì gbogbo táwọn èèyàn bá sọ fún tó jẹ márùn gbogbo ẹni tó máa sọ pé n tó sọ yóò kò correct eléyìí ló correct kò rẹ́dì àti gbọ́ kódà ọ̀tẹ̀ tún torí pé kí ni tọ́lọ̀ ọba fẹ́ ká mọ̀ nípa irú wọn òní in tahmil alayhi yalhas ọlọ́run apẹ́rẹ́ rẹ̀ dà gẹ́gẹ́ bí ajá kamasalil kalbi bí ajá kí lọ́lọ́ wa fi ajá rẹ̀ kí ló fi wé mẹ́ẹ̀ òní in tahmil alayhi yalhas aw tatrukuhu yalhas ọlọ́run tẹ́ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jù kọ́ ló báyìí ẹ tó máa gbogbogbogbogbò ọlọ́run ní ẹ̀rí pa máa gbóná ni ẹni tọ́lọ́run bá ti wá ṣe ọ̀rọ̀ rẹ̀ tó ń dàbí ajá báyìí tí ẹ pé ẹ̀tọ́ o ọ̀rọ̀ ṣe ó kan ọ̀rọ̀ kan o wàhálà kan lẹ̀ adárégbè kan lẹ̀ kan sọ irú wọn bẹ́ẹ̀ ẹ má fún wọn létí ọmọ mi mùsùlùmí àfà ẹ máa kí àlàyé ọ̀rọ̀ bọ́nu wá sí ẹ fi dá máa dárúkọ àwọn èèyàn ìmá ta sáwọn èèyàn ìmá bá àsìkò àwọn èèyàn jẹ́ àwọn èèyàn náà wá fi wá jókòó a máa bọ̀n dátà dánù lórí pé lágbájá ti ń kó fún làkàṣègbè làkàṣègbè náà ti ń kó fún lámọ́yìn àwọn ọ̀rọ̀ burúkú àwọn òkú ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ tí ẹ pé ẹ béèrè lọ́wọ́ ara yín pé ń tẹ̀ ń sọ yìí àsìkò tẹ̀ ń lò yìí làákàyè tẹ̀ ń lò yìí dátà tẹ̀ ń lò yìí àsìkò àwọn èèyàn náà tẹ̀ ń lò yìí ẹ béèrè pé kí ni àǹfààní táwọn àlímọ̀ yìí tí àwọn ọmọ ìyá wa mùsùlùmí káàkiri àgbáńlá yìí àǹfààní wo ni wọ́n jẹ kódà lómiì ń gbọ́ ń dẹ́n sọ lómiì wò kó mórí kò mọ̀. kò ń kí ṣe gbogbo ọ̀rọ̀ tí èèyàn bá gbọ́ náà nìyẹn máa ń fèsì sí ẹ fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ wóróworó tí wọ́n ṣe wọ́n ra ọ̀dán ẹ fi wọ́n àwọn tẹ́ ń gbọ́ láwọn táwọn èèyàn ń sọ láwọn táwọn èèyàn ń ṣe yìí ẹ̀yin máa kí wọnú wá sí ti kẹ́dẹ̀ máa yan ọ̀nà náà dodo bẹ̀ ẹ̀yin ọ̀nà náà kẹ́ ṣàlàyé fáwọn èèyàn kí wọ́n mọ̀ pé eléyìí òun náà ni ohun tí ó da eléyìí ni ohun tí ò da ẹ ṣókí ni káyé mọ̀ káyé ti gbọ́ kò jù bẹ́ẹ̀ náà lọ pẹ̀lẹ́rì Abubakar Siddiq radiyallahu ta'ala anhu òun ló wà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam níbi tí Ànábì wà nínú kòtò bí tó dúró sí òun ni ayà alkùránì ń sọ̀rọ̀ lórí rẹ̀ wípé sáàníyà isnain ìzìhúmá filagọ́rì ìdíyàkúlà lè sàṣíbí ilá ta'zan inna allaha ma'ana òun ni ọlọ́run bá ń rí fásitì bẹ̀ tí gbogbo àfẹ́ẹ̀sìn sọ tó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ síwájú kò jù bẹ́ẹ̀ náà ló tó gẹ bákan náà yẹn mọ́rọ̀ pẹ̀lú kẹkàn mú ẹ̀rí wá kẹwàá káwá jókòó ti rẹ́ni lórí ọ̀rọ̀ kan kún á jọ bí èpè bí ó di ọ̀rọ̀ bí à ń túlẹ̀ ẹni bí à ń jògúnù túlú rẹ ní ṣẹ̀rẹ́ islam fẹ́ man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut bákan náà ẹ̀yàn wáyà mi mùsùlùmí àwọn èèyàn tí kìí ṣe mùsùlùmí báwo ni wọ́n ṣe fẹ́ kẹ́kọ̀ọ́ lára wa mùsùlùmí kò sí wọ́n ṣe fẹ́ kọ́ náà ju nínú wáàsí wa lọ ṣé wáàsí náà ni gbogbo ìta ń ṣe ṣé wáàsí náà àwọn èébú ṣé wàá sí lépè ṣé wàá sí níjà ṣé wàá sí ní gbogbo rántó rántó yìí ṣé fànàbí ṣe ṣe dáwà rèé ṣé ìsìn bí kí ó ṣe wá pọ̀ tó láwùjọ àwọn ọmọ wa tí wọ́n bọ̀ lẹ́yìn ṣé báwa ṣe ń lo kí òun la ṣe fẹ́ káwọn náà bẹ̀rẹ̀ sí lò ṣé bá ṣe ń ṣe bá ṣe ń ṣe ojú ìsìláàmù la ṣe káwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn náà ṣe ẹja kíyèsára o torí pé àmánà ni o ọlọ́run bá ó ń bọ̀ wá béèrè lọ́wọ́ ní kálukú wa kí n ṣètumọ̀ tí mò ń sọ má ṣì mí gbọ́ torí pẹ̀lú mi yára láti ṣi ní gbọ́ kí n ṣe tí mo tí mo sọ ni wípé tẹ́bá ti rí bàjẹ́ dákẹ́ ẹ má sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ tàbúbákìrì lèmi náà yanjú nìsín ọ̀rọ̀ ti ajá òun náà sọ nìsín ọ̀rọ̀ toríṣiríṣi tàbá ti gbọ́ náà máa ń yanjú ẹ̀ ṣùgbọ́n màá wá bẹ̀rẹ̀ sí máa dárúkọ àwọn èèyàn ẹ máa bẹ̀rẹ̀ sí máa wá fi òde ọ̀rọ̀ ránṣẹ́ ẹ máa ju èpè ọ̀rọ̀ ránṣẹ́ ẹ máa pàṣà mọ́ oríṣiríṣi ránṣẹ́ ẹ máa ránṣẹ́ sí ẹbí ẹni àbí sí bàbá ẹni eléyìí ò bá ìlànà yìí táwọn ẹni eré tàná fi ṣe dáwà lọ ẹlòmíín fún mi lẹ́sìn lọ́dọ̀ ara tiẹ̀ yìí pé yìí táwọn náà ń sọ sí wa ń kọ́ ẹ bó ṣe máa ń rí náà nìyẹn gbogbo ẹni tóun bá ti jẹ́ pé tóun tó wà lára tiẹ̀ ní wóróworó àdámà tiẹ̀ ní fawahish ìsọkúsọ àwọn ìpè ọ̀rọ̀ kan ìpín fi lẹ́nu láti sọ tóun bá ti rí bẹ́ẹ̀ ìwọ náà bá ti rí bẹ́ẹ̀ ẹni tí wèrè kó aṣọ mi tó ti ń wẹ̀ ni tí ò bá fọgbọ́n ṣe wèrè á di méjì tírípàyàn tí wọ́n bá rí tóun sá lọ ní hòhò sọ́dọ̀ ìrí wèrè kan tó náà wọ aṣọ ìkísà tó tún kó kan dání wọ́n dẹ̀ wọ wèrè méjì ni ẹ̀wá fi òun lẹ̀ ṣé òun ti ṣe tiẹ̀ ó ti ń ṣe òdodo tí ó ń dé sí ti gbà wá ní gbogbo ọjọ́ jùmọ̀ láàrin ọ̀sẹ̀ ọ̀nà ní alhaji wa Táwọ̀báyọ̀mí Taofik Ògúndìyẹmú broda Qasim Ṣọ́gàolú broda Débísí Maruf Bankole tí wọ́n ní kí ládé àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú Ọlọ́run nínú ẹ̀sìn bákan náà madrasa àti àmọ̀sílẹ̀ kí ó wà fún àwọn ọmọdé àti fún àwọn àgbàlagbà láàrin ọ̀sẹ̀ àti níparí ọ̀sẹ̀ a tún lè fọ́lọ̀ wa ní facebook page wa Da'watul Haqq lẹ́mí abẹ́òkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ishaq abọ́lọ́rẹ̀ muhammed al-awwal òun náà ní zero eight zero thirty five seventy five fourteen sixty six.